ọba aláàtò sẹ́yìn àti ìkùsùn ilẹ̀ lórí ìgbòye fẹ́ lórí òrùpa rẹ̀ tó ti parí níjọ́ tí ó kà sọ́nà tí ó sálẹ̀ tí ó kíkà ìkùsùn ilẹ̀ ó ti parí báwo ni ìrìnàjò ẹ̀dá èmi àti yàrá wọn tó sáájú wa ó ìrìnàjò wọn ṣe lórí ilẹ̀ ẹ̀yẹ́ sì ọlọ́run ajẹ́rìí fẹ́ àdáwọ̀ Muhammad òjúṣe ọlọ́run ni ẹrù sí ọlọ́run bá ti ní. ọlọ́run ta láti wá fàwọn àṣírí kan fún wa àtàwọn ọmọ nìyí lé bàbá àti pé báwo bá ṣe láyé báwo bá ṣe rí ọmọ ọba rẹ̀ tó dẹ́bi pé wàyí yàtọ̀ yàtọ̀ àti láti lẹ́bi nínú tó lọ́wọ́ ọba dáwọ̀ ẹ̀ tó dá ẹ̀yọ́ ìbéèrè ọmọ tí wàá tó fojú sẹ̀lẹ̀. Ìyẹn ní pé alákùnrin àkàbà sí o, wà á mú náà kẹ́ni háyà, wà á mú náà kẹ́ni iná àti náyè, wọ́n yìí la ayè, wà mẹ́ta bó ti ń bọ̀, ti lọ. Ẹyẹ sìn ọ̀ tọ́wọ́ bá rí bẹ́ẹ̀, ó yẹ ká bẹ́ẹ̀ lè bó ta ti ń àwọn àti

ìsìláàmù kò sábẹ̀ ìlà fúnni ìsìláàmù mùsùlùmí mùsùlùmí lọ́tọ̀ gbogbo ọmọ tí máa ń jọ mọ̀ nìyẹn tó jẹ́ mùsùlùmí tó ń jẹ́ mọ́mí tó bá kọ́ ọ̀rọ̀ kan ṣoṣo ni ẹ̀yà ń sọ kúlù ṣe ti máa lóko gbogbo sẹ́ẹ̀rì tí ń bẹ lórí ilẹ̀ yìí àti tí ń bẹ nù sábà àti tí ń bẹ lọ́la tó ní jẹ́bi àti tí sáàdì ẹ̀ka ojú rí máa lóko dáadáa ni láàbò dáadáa wò ní káàlì. alágbára kan ló dá àwọn ẹni tó dá kó wà lọ subhanahu wa tó bá kó gbogbo àti àwọn tàbí ṣe máa gbogbo tó bá ti ní láàbò kò sí tàbí kò padà torí nìkan jọ hàrà kọ́bí ìyàtọ̀ mùsàlámẹ́ lábà olú ákìrì sẹ́yìn. eléyìí làwọn àbàbájú kan lọ́dọ̀ gbogbo ẹni tí lákẹ́rẹ́ bá mú ẹgbẹ́ omi títì tọ́lọ̀ bá wá rí bẹ́ẹ̀. a rí ìsúná ló wá ìsè kàlùkì. eléyìí tẹ̀ tọ́ ọlọ́run eléyìí ti ṣe ọlọ́run lórí gbogbo gbọ́dá kí n bàbá nìkan o. wọ́n lọ sẹ́ni kalẹ̀ sọ́nà tẹ̀lá ìtẹ̀síkìlá oníṣẹ́ni bí wọ́n lọ sẹ́ni kalẹ̀ sọ́nà tẹ̀lá ìtàwé ẹ̀ńgbọ̀ wa dá wa sẹ́wọ̀n kó má wàá pa wá mú kó sí. tọ́lá sọ fún wa yìí pé tàbá ara jẹ nílẹ́bí ìyẹn ti ń mú kílọ́wì wọ́n wà lẹ́kùn lè ṣe ọ̀bí. ọ̀rọ̀ ńlá pàrọ̀ lórí gbogbo kan wọ́n ní alẹ́bí ìkọlẹ̀ pọ̀lú mọ̀wùdá wọlé wọ́n ṣàyà ní àmì wa kù ó dá wa torí kó fẹ́ pa wá mi. gbogbo àwọn ènìyàn nínú òrí wa àti ìṣe wa tó gbajúmọ̀ dáadáa bẹ́ẹ̀ ni a máa ń ṣe ẹ̀dìẹ̀ ẹ̀dá tó tó kí n ti ṣe ẹ̀dìẹ̀ náà tó bá ti ṣe pa àyè rárá wọ́n sì ń dá nítorí ìjọba tí ó pa ni ọmọ ọba bẹ̀rẹ̀ wa dá wa nítorí pé ó pa wa ó wà nù pọ́pọ̀ tó ti torí ẹ̀dá wa wọ́n ó mú àbúrò mi ìkún wa lọ bí kan ẹ̀yẹ ló ṣe ọlọ́run ọmọ ọba bẹ̀rẹ̀ sọ láyè kàkà fi lè kó olùdá gbogbo nǹkan ó ní sátidé ẹ̀sùn wa ò ní kẹ́lẹ́ àyà ìyẹn ó ṣe ọlọ́run sọ́kọ́ wọ́n ní alẹ́bí ìkọlẹ̀ mọ́ ẹ̀sẹ̀ wà. Òun bá gbogbo kan wọ́n lè ṣe ń dédé wọ́n lẹ́bí ọ̀gbàmọ̀. Ó pẹ́ wù wọ́n bá gbòòrò ọ̀dìdì kọ́dà lónà tẹ̀sídì ìrọ̀lá ṣìyà wọ́n kú lu ṣe ìní ìtàwó bìbì kìlá. Gbogbo bọ́lá ọba dàdàdà gbogbo ẹ̀ ló sí with measurement. Ìyẹn ni pé ìgbà ọlọ́mọ bọ́ọ̀lù ó ti ga sí bọ́ọ̀lù ó ti kúrú sí bọ́ọ̀lù ó ti lọ́wọ́ àwọn ó ti kú wà kúlù ṣe é ń gbà wú bèbè náà gbogbo ẹ̀ ló pò sùn sí ọlọ́pàá náà sọ nípa kánẹ́bù musa rẹ̀ sẹ́lẹ̀ òun àti fàràhùn tí ó fọ̀rọ̀ wérọ̀ musa bẹ́ẹ̀ fàràhùn bẹ́ẹ̀ lọ́wọ́ àlẹ́bù musa rẹ̀ sẹ́lẹ̀ wípé wàhálà tukùn yà musa táti ẹ̀ lẹ́nu tó ọ ربنا الذي أعطى كل شيء خلقه الله ọlọ́run lẹni tó jẹ́ wípé àtọ̀ kò lè ṣe ìmùkàlùkọ̀ kì í ṣèwọ́ nìkan ó dá gbogbo nǹkan bí ó ṣe rí fún ìmọ̀ àgbà ó wá sàlàyé bó ṣe dá gbogbo nǹkan yẹn ó dá ìlà sínú odò ó wá dá fẹ́jọ́ sì kéré ma bí ó ṣe máa lónú omi yẹn fún ìmọ̀ àgbà ó júwe bí ó ṣe máa lónú omi bó ṣe júwe ilẹ̀ kì í tẹ́tà mú kankan látọ̀dọ̀ ara wa ẹni ó sọ ọlọ́pàá rẹ̀ láti sọ pàtàkì wọn ṣàmẹ́rẹ̀ ó ní tún sọ́ọ̀tì ńlábùsà náà wá sí sábẹ̀rẹ̀ ẹ má lọ sọ wọn báyìí lẹ́yìn nìkan pé àbẹ́ ní abala kan àti orí ìdàgbẹ́ tí wọ́n rẹ̀ sẹ́ẹ̀dì lọ́lọ́ yìí ó ní tún sọ́ọ̀tì ńlábùsà náà wá sí sábẹ̀rẹ̀ sábà méje ní ìfẹ́ ọ̀kan ṣe yìí ẹ wá jọ sọ́nà ẹ̀yọ́ kó bẹ́ẹ̀. ẹ̀yà ń fi ọlọ́run àyàwòrán ìgbà lọ́rọ̀ àyàtún mi mọ̀ ọ́ rẹ̀. ìṣẹ̀lẹ̀ ayọ́mọ mi ọ̀gá sọ̀rọ̀ pa rẹ̀ tẹ́tìs ni àárí mọ̀rọ̀ àìwọ̀ ẹ̀sìmọ̀tò gbà lẹ́dà tẹ́tìs tọ́wọ́ wá ní kámẹ́rù yìí èyí ni pípẹ́ tó ti dá wa ẹjẹ́ àpàdà bó ló ti dá wa bàbá wa àti àdàm. wọ́n lè dáná torí reason kan torí wisdom kan behind it ó ní wàhálà kọ́lé ìsáàlì mi tíì àti ọmọ mi àkọ́kọ́ látara bó látara rẹ̀ ọ̀fọ́ fún màkàrà wàhálà kọ́lá wàhálà kọ́fẹ́ sọ̀wá nípa òtún yá àtàwọn ènìyàn látara ẹ̀jẹ̀ kíkí àti látara àtọ̀ torí reason kan tó pàtàkì ìyẹn ní méjì sọ́mọ mi nítorí ẹ̀. hàdà wà sáàbì hàn ẹlẹ́kẹ̀dì àtìláwò fàáyàlú nìyà ìdí nǹkan kùn ní màá tẹ́tí ní màá ṣe láàyè sàálù àmàyà sàálù wọ́n kùn sàálù ẹ̀rọ lè fi ọlọ́run báwo ló lè tẹ̀lé sí kò sí bó bá ní kíkọ́ ara nàìjíríà ọmọ ọ̀pọ̀ lọ́dọ̀ ọlọ́run kò sí dáàbò kò sí gbé ìtaṣe àwọn aláwọ̀ ọ̀sẹ̀ bọ́ọ̀lù ti ṣe lẹ́yìn sí rárá o kò sẹ́ni tí ó fi àhákà máa fẹ́ fi ara lẹ̀ bí i ìṣe wúlẹ̀ bá ń fẹsẹ̀ ara ẹ̀ wọ́n ní olówó rẹ̀ kò sí tí ọ̀jẹ̀ lẹ́yìn rẹ̀ gba ni àtàtúndì. ẹ̀yin ló ti ọlọ́pàá náà wọ́n sọ fún wa pé láti ẹ̀kú kọ́ ní àwùjọ rẹ̀ kí àlọ́hùn la àfẹ́fà ọba tó ti ká máa mú from one stage to another nígbà tí wọ́n dá wa látara a tẹ̀sí kúrú nàbẹ̀ ìlà kí ló dé bẹ́ẹ̀ lọ́mọ sàìmọ́ rẹ̀ tá a fẹ́ gbà ní tẹ̀sí gbogbo nǹkan wà kó dùn àmúwá àtàn ẹ̀ fẹ́ kẹ̀kẹ́ lánàá. súnmọ́ àyà kùn ó ti wá lè lánàá ní kẹrin náà ti owó gbogbo àwọn àtàkùn òkú ni wọ́n tó láti ìkó tẹ̀lé sí ìjẹ́ wa. nọ́ọ̀pọ̀tì kò sẹ́ńtì rẹ̀ sí bọ́lá wà ń bá ẹ̀

pé wọ́n làkọ́ tó wà lọ́sí náà lè sànà sí ìjádà. Adáma mi yọ̀ lórí yóò mọ̀ stress púpọ̀ kó tó jẹun ní àyàfọ̀ lẹ. Kọ́lá ẹni tí ó jẹun haram olóòtú kí ló ló ṣe wàhálà. Wàhálà máa bẹ àmà pọ̀ torí wàhálà rẹ̀ kò síbi tí o lè dá sí. Ọlọ́run wàhálà ti wà má tàbí wà nínú ọlọ́run ọlọ́run. Ẹyọ́ ti ọlọ́run. Èyí tó wà lé nínú stéjì sáàrin, òní stéjì sẹ́dá ti wà lórí rẹ̀ táàbù dáadáa. Òun ti tẹ̀lé ayé sàlóyè. Òun ló

kan nílà síwọ̀ níbẹ̀ àmọ́ ibi gbogbo òtẹ̀lẹ́ ayé tó bá lò nígbà tó bá ti bàlágà tó ti lọ sí ṣe sí làkẹ́kẹ́ ìdàrú ni wọ́n fi lórí sẹ́bíìsì ìpele kọ̀ọ̀kan bó ló ṣe rìn ló ṣe ọlọ́run. ọlọ́run bá dé àtọ́fà mẹ́lọ Muhammad orí ayé àṣàbùlẹ̀ ìsàn àyè ìsọ̀rọ̀ jẹ̀súdà. sọ́wọ́n ni yàrá bá dáhùn àbàbí ilẹ̀ lásán wọ́n ní káàkà ọ̀rọ̀ ilẹ̀ ayé ìyàkú na mọ́tò ada látara àtọ̀ tí ń yọ̀ àjẹkátọ̀ yẹn ó dànù àyè ó wé fún mẹkánà kádà pọtà pọtàlà pọtà wà lẹ́yìn báyìí adala ìjẹ̀kìkì àwọn ada ẹran egun látara bẹ̀ pa ajásí ọba tó ṣe bẹ́ẹ̀ yẹn ó ní ìdí ìdàgbà kàkì kó bẹ́ẹ̀ fi dá ẹ̀yẹ ń sin ọlọ́run ìlànà kọ́ọ̀lù kàálà èsì ẹni pé torí tí wọ́n wá tó yẹ dá wa ó ní wàhálà aláṣọ ìjìnnà wọ́n ìgbà ìgbà lè yà kúrú mi ò bá yẹn ti ti torí ìgbà kan àyà

ọlọ́mọdé akúkú bàálù ọlọ́mọdé akúkú ẹ́sẹ̀sì ẹ̀wá àtúntò ikú òní òkú ìdarí bẹ́ẹ̀ bá ọ̀rọ̀ ikú ga ọkọ̀ yẹn ló sọ fún ọlọ́run irú ikú ìmọ̀ta tó pa ní. torí tá a lè kí ni o àfẹ́ kú wọn sọ fún wa wípé ẹ má wọ́n sara wọn o wọ́n

ayé nù àmọ́ kò rí bẹ́ẹ̀ o agbẹnú ayé yìí abẹ́mọ̀lá ayé yìí bí bàbá ti kú mẹ́ kí ló kú yorùbá máa ṣe fẹ́ kú lẹ́rẹ́ yorùbá wọ̀ tuntun níbi tá a níbi ayé mẹ́ wọ́n ti ṣe fẹ́ kú lẹ́ bẹ́ẹ̀ ló dé ara o sọ̀rọ̀ kòrọ́ọ̀nù torí ṣe òtí ọmọ mi rìn ọgbọ́n tí ó tà sọ̀rọ̀ pé kí ni o wọ́n lọ kú yìí ó fẹ́ kọ̀ yóò ń sọ yìí. مرحلة من مراحل الحياة البشرية ليست النهاية ìṣẹ̀lẹ̀ ayé kan ló lọ yìí ikú tá a fẹ́ pín ọ̀pọ̀lọpọ̀ ló tẹ̀lé àtàjẹ̀ táyé náà bàtà tẹ̀ kú fún bàbá kú ló di ha Tẹ́lẹ̀ bá àwọn kúkú kéékèèké ló tún wọn, gbogbo ẹni bá sùn ó lé kíni òkú ni. Lọ́jọ́ tó bá rí pé ìgbà tó máa yàtàwà sáàkùn mi máa yàtàwà sáàkùn mi lé ẹni tí mo ń pa iná mu. Ẹni tí ọlọ́wọ́ bàbá dáadáa tẹ́lẹ̀ pátápátá táàbù mi nǹkan kan ṣe. Adéyíṣẹ́ ikú àtẹ̀tọ̀ ò báyìí ni. Àtẹ̀sí rẹ̀ ẹlòmíì dáná fi tẹ̀sí rẹ̀ lálọ́bìlẹ̀ kọjá wákàtí márùn-ún. Ìyẹn kẹta àtọ́kọ̀ mùsùlùmí wà rọ́ọ̀ṣì gẹ́gẹ́ bí ìbámu ìlànà tó ń ṣe ọlọ́run fún mùsùlùmí wa kẹ̀kẹ́ mẹ́jọ pẹ́ o wọn ò wá níjọ́ pẹ́ láàrin hours tí ó lò yẹn wọ́n ti wẹ̀ wọ́n ti yí lásọ wọ́n ti ṣègbà akọ́lákẹ́ lọ èrò sàárè tó bá dẹ́nu sàárè kí ni wọ́n tẹ̀lé lẹ́yìn yóò tún ya ti ilé ìlúmọ̀lá láti ilé àdébíté ẹni ìgbà yóò kà sílẹ̀ ni òun náà bàlá wà ní tí wọ́n sọ pé kúl fọmọdé kúlù ní sí gbá ìkọsí mọ́wó gbá kọ̀lẹ̀ lúkù gbá ikú ẹni tẹ́sí kan ẹ̀ tẹ́sí kú ẹ̀ fẹ́ kọ̀ ẹni tẹ́sí ni kìí tẹ́sí àpòtá yányá ẹ̀ ń sọ lọ. àlùkò àti sọ fún àwọn Muhammad òun náà yẹ wọ́n lọ sí táwọn bá kú olóṣèlú ó ń dá àlẹ́ ọlọ́wọ́ kẹ̀lé yìí ò ní pé dáàbà ti kú òní gbà òní lé ní olùkúlùbàrà ọ̀rọ̀ sí ọ̀rọ̀ rírà sọ pé mo fọ́ ọlọ́run rẹ búra làtúbà àtúnà wọ́n gbé wọn dìde wọ́n máa látúnà gbà ìnà wọ́n bá fún wọn ní òròrí gbogbo ń tàṣe ẹ̀yà ń ṣe ọlọ́run fọ́nà ìṣe ìdábùnà àyà ti dálẹ̀ mọ́ọ̀tì kí wọ́n lè kalẹ̀ mọ́ wa fún kú ọlọ́run ọba tó kọ́ ọ̀rọ̀ arí báyìí káàbà ojú bí tẹ̀lé ayé wá ṣe rí ni táwọn ń lò bí kàkúrẹ́ káàdìdì kúrò mẹ́ àwọn àmọ̀dájú ìlú ọ̀pọ̀lọpọ̀ náà mọ̀ yàwó àkẹ́kọ̀ọ́ yé àwọn àròsẹ̀ ẹlẹ́kọ̀ọ́ ayé kìíní bẹ̀rẹ̀ bọ́lá máa kéde àti wà nípò tó fún ọlọ́pọ̀ tó ní ìgbà akátúnṣe wọ sẹ́ni tẹ̀ta alájọ bàṣí ìrọ̀pọ̀ sọlọ́wọ́ àdìjọ́ bàtàlà ṣe kúlé sí ní fún wọn. ìṣẹ̀lẹ̀ ayé bàbá náà tó nǹkan náà gbọdọ̀ pé ẹ̀ o olóńtì nílà ẹ̀yà rẹ̀ pé tí ò tó ká òun ló báyìí. torí pé ara wọ́jú lùmù asọ́ọ̀lẹ̀ láti fẹ́ kí aláwọ̀ àṣẹdẹ́nu. ààyè rẹ̀ ká níwájú ọba tó mẹ̀ẹ́dá rẹ̀ kó tó dá. àmọ́ ẹ̀wọ̀n bí tọ́wọ́ nìyẹn ti bẹ̀rẹ̀ sí ayé rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ láti bo bàyẹ̀wò ìyẹn ní àwọn bẹ̀rẹ̀ yunifásitì wọ́n kó bẹ̀ ọwọ́ ilé lọ́rin ó wá kó ìlú ìlọrin gẹ̀rẹ́gẹ̀rẹ́ bí ẹni máa ti fẹ́ ó wá dé ọyẹ́ èkìtì níbi tá a ti rò pé yẹ́ gbogbo bẹ̀ ti wá pọ̀ gbogbo bẹ̀ ti wá nọ́mà ìsẹ̀míyàwó ayàtọ̀ ó wá kó ẹ̀yẹ tí ó máa fi gbogbo ìtẹ̀lé ayé rẹ̀ náà fi sí mùsùlùmí àtọ́kọ̀ wa ọlọ́wà ni ó ti kí ni o ó máa bọ̀ agbára wa wá ká gbọ́dọ̀ bí ó máa bọ̀ pé ká fẹ́ pẹ̀lú pàṣẹkì tó gbogbo pàṣẹkì ó padà kó láàyè rẹ̀ ìyẹn lè pàmẹ́lẹ́tì tó lọ́pàáyé tó wà nù rẹ̀ kó pàmẹ́lẹ́tì. arákùnrin wọn ló tẹ̀lé ayé yẹn bí ìgbà wípé eléyìí tá gbé bọ́ọ̀lù lálẹ́ àná tó wá sí mi lẹ́sẹ̀ ó wá pàdé àwọn akẹ́kọ̀ọ́ kẹ́sì wọn lọ gbogbo àwọn olùkọ́ ẹni gbogbo àwọn òṣìṣẹ́ dáhùn náà gbogbo àwọn ẹ̀rú wá bàbá gbà á kí ló dé mo wá ní kò rí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé lọ́wọ́ káàdì ti tú ní àtẹ̀dú mò ní láàrin à mo ní lọ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé yóò bàbá lọ bẹ́ẹ̀ ni làbí àgbà ọ̀sùn lù wáyé ẹ̀yà wà bá yìí à àná wọ́n sunkún mùsùlùmí. lórí àdídáadáa tó ṣe. mẹ́ èyí àtọ̀lá lọ́wọ́ kọ́ bàbá ó ní ìtẹ́sí ńlá àìsùn mẹ́kùn gbogbo àyíká ìtọ́ bá wà mẹ́kùn tẹ̀lé tọ́lọ́ ó ní wà á sì ilé ìyè àtẹ̀lẹ̀ àtẹ̀lẹ̀ àtẹ̀kù wa ìwọ ti dáadáa lẹ́yìn àwọn àyíká rẹ tó pọ̀ dáadáa tó bá ti lẹ́yìn rẹ yóò wọ àwọn àyíká rẹ rẹ wọ́n á ní lọ́nbẹ̀yìn ó ní wà á sì kì torí bí ó kú àdára pẹ̀lú wọn nínú wọn wọ̀ lẹ́yìn wa ènìyàn pẹ̀lú mẹ́rin wò ṣàlàyé fún gbàgbà. ọmọ mi ọ̀rọ̀ lájọ́ o fàkún ṣàlàyé sánà ṣàtàlẹ̀ lòdì náà wà أقول ما تسمعون أفعل ذلك ولكم الفاعل المسلمين المفرد من كل ذنب إنه هو الغفور الرحيم